orúkọ mi ni olóyè àjànàkú ìfakọ́ládé adéníyì àjísà oore ni gbogbo èèyàn mọ̀ mí sí èmi mo jẹ́ àràbà gbogbo babaláwo ìlú ṣómólú bàrígà èmi náà ni olúwo fa ìlú òṣìẹ̀lẹ̀ ní abẹ́òkúta Ògùn state. Mm. ẹ ṣeun bàbá a rí wípé lẹ́nu ọjọ́ méjì mẹ́ta yìí a rí pé ẹ̀ ń tẹ ifá fún àwọn kan ẹjọ́ ǹjẹ́ lè bá a ṣàlàyé nǹkan tí ifá títẹ̀ àti ìlànà tí wọ́n fi ń tẹ ifá lẹ́kùnrẹ́rẹ́. ifá títẹ̀ à ń pè kan ní ifá ṣíṣẹ́ ifá ṣíṣẹ́ ni bí a ṣe ń gba gègé ifá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n fún wa ní ọwọ́ ifá kan àtólé díẹ̀ à ń ṣe léyìí sínú ṣáàsùn fún àwọn tí wọn bá tí ì ní àǹfààní àti lè wọgbódù tàbí kán tẹ̀fá a dẹ̀ lè fi ṣe ìbẹ̀rẹ̀ fún wọn wípé kọ́kọ́ ṣẹ́ ifá náà o kó o tó wọgbódù ìyẹn ni ìṣẹ́fá igbódù wíwọ̀ ni ìtẹ̀fá bí a ṣe ń wọ igbódù téèyàn bá wo gbódù yìí ni ló máa mọ odù tó máa bí ní gbódù ara odù tó bí ní gbódù ló ti máa mọ ìwọ̀ nítorí béèyàn ò bá mọ èèwọ̀ ẹ̀ láyé ó lè máa ṣì jẹ kó máa ṣì mu àti pé kó máa ṣì wàhù fún ìdí èyí a máa tako ohun tí ẹlẹ́dàá ẹ̀ràn láti wá ṣe ilé ayé á dẹ̀ máa jẹ́ kí àwọn kan gbàgàbo ògo tọ̀hún yẹn mọ́lẹ̀ tí ò fi ní débi tó yẹ kó dé lásìkò àmọ́ téèyàn bá ti ṣe igbódù yìí tó ti tẹ ifá yìí ọ̀nà á gbogbo nǹkan á ṣe déédé ara wọn àwọn nǹkan tí ó ti yàn ní dáadáa látòdì ọ̀run wá sáyé á lè ní àǹfààní àti ṣe ẹlòmíín wà tí kò yan ire o nítorí pé ifá ní ìbáṣe gbogbo orí tó wáyé ni ó sunkún sí ìrókò ẹlòjù ìbàtí kù kan ajé afọgbèrè tó tilẹ̀ ọ̀rùbọ àlẹ́ ayé ǹjẹ́ ògbèrè là ń jò kiri èèyàn tó rí dáre kò wọ́pọ̀ ògbèrè là ń jò kiri ìdí ẹ̀ tóníkálùkù fi ń sá sọ̀tún sá sótìn láti lè lu àlùyọ láyé Ọ̀rúnmìlà ni wọ́n ń pè ní ẹlẹ́rìí ìpín amọ̀nàmọ̀ye àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe tó jẹ́ ká mọ̀ wípé àwọn kan wà torí wọn ò sunwọ̀n ṣùgbọ́n tí wọ́n bá sátọ̀ Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà á gbà wọ́n wọ́n ní bí àwọn rẹ̀ wọ́n bá sálùgbé ọgbà ó di dandan kọ́gbà ó gbà á nítorí agbani sílẹ̀ òun lọ̀rúnmìlà ìdí yìí tó jẹ́ wípé téèyàn bá wo gbódù tó bá tẹ̀fá àwọn ètùtù tó yọ tó ṣe é òrìṣà tó yẹ kó súnmọ́ kí gbogbo nǹkan ẹ̀ lè dáa tó bá súnmọ́ ìrìn àjò ẹ̀ nílé ayé á bọ́ sí ìrọ̀rùn kò ní bọ́ sí ìnira kò ní bọ́ sí ìnira àti jẹ́ èèyàn ẹ̀ á bọ́ sí ìrọ̀rùn tóun náà dẹ̀ máa ṣe ohun tí ẹlẹ́dàá ní kó wá ṣe ní dáadáa. ẹ ṣeun bàbá ǹjẹ́ ẹ lè bá wa sọ ẹ̀kùnlẹ̀ bá wa fẹnu bà bí ìlànà yẹn ṣe máa ń lọ tó bá fẹ́ tẹ̀fà ẹ ṣe olóòtú ṣe rí ifá títẹ̀ ifá wíwọ igbódù ó ń lọ báyìí nítorí àwọn nílù ní ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ gbogbo lórí owó ní ọ̀rọ̀ gbogbo kò sí ní tòun lè ṣe lẹ́yìn owó nítorí àwọn nǹkan kan wà tí ó ṣe kókó láti lè lò fún igbódù ifá títẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí areku oníye arẹja oníye arẹfun oníye osùn oníye ẹyin adìyẹ ìgbín ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ ẹran àgbọ̀nrín ẹran ẹ̀kìrì ẹran ẹtu adìyẹ náà níye a máa lo ẹran a máa lo kété a máa lo gbogbo àwọn nǹkan tó nítumọ̀ nítumọ̀ ìyágbé ìyálùkò ìkóńdẹ bẹ́ẹ̀ ni ọ̀bẹ èṣù yangi èṣù ikinfa àwòfa aṣọ funfun ó pọ̀ rẹpẹtẹ owó la máa fi ra gbogbo eléyìí tí èròjà yìí bá ti wá wà kí èròjà yìí tó wà a lè ti dájọ́ kábìrì lọ́wọ́ Ifá tí Ifá ti mú ọjọ́ pé ìjọba ìdá tá bá ti wá mú ọjọ́ yẹn àwa àwọn bá ṣe máa rí gbogbo àwọn èròjà yìí sílẹ̀ tá a bá ti wá rí èròjà sílẹ̀ kádájọ́ tí ọjọ́ Ifá tá a fẹ́ tẹ̀fá bá pé wọ́n máa kọ́ ìgbódù Ifá wọ́n máa ṣàwọn ètùtù síbẹ̀ wọ́n máa ní màrìwò ọ̀pẹ nítorí wọn kì í tẹ̀fá lẹ́yìn ọ̀pẹ fúnra ẹ̀ ìmọ̀ ọ̀pẹ ìwúlò Ifá ni màrìwò ọ̀pẹ ìwúlò ọ̀fà ni ìhà ilépo ìwúlò ọ̀fà títẹ̀ ni ikin ifá orí ọ̀pẹ náà ni gbogbo wọn ti wá. wá di ọjọ́ tá a fẹ́ tẹfá o tí ìyàwó fa ẹni tá a fẹ́ tẹfá fún ni wọ́n ń pè ní ìyàwó fa tó ti wà ń kalẹ̀ àkọ́kọ́ ìgbésẹ̀ ni láti dá ifá àdámọ̀nà àwọn kan pè ní àdáwọ̀ gbódù ifá yìí ló wá jẹ́ ká mọ̀ yìí pé ǹjẹ́ lóòótọ́ ló yẹ kí ẹni tó fẹ́ tẹfá yìí tẹfá àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká ká gbé tí gbogbo ń tá a fẹ́ ṣe ní gbódù tó fi bọ́ sí rọrùn torí ọlọ́mọ àjẹ́kí náà gbódù òjò wa à ń lọ bẹ̀ láti lọ bẹ̀bẹ̀ fún àṣeyọrí ẹni tá a fẹ́ tẹ̀fá fún ni àwa tá a fẹ́ lọ tẹ̀ fún yàn náà bá a ṣe máa ṣe tó jẹ́ pé ibi tá a bá rí kò lórí tiẹ̀ kò ní bọ́ sórí tàwa wo gbogbo ètùtù yìí òun la máa kọ́kọ́ ṣe bá a bá ṣe tán àá bọ ẹlẹ́dàá ẹ̀ ìdálò níṣèlú o lọ́dọ̀ tiwa àálóbì àlórógbó àní abo adìyẹ wọn á fi bọ ẹlẹ́dàá ẹ̀ fún lẹ́yìn eléyìí ló yá káwọ́ gbódù tá a bá dénú gbódù oríṣiríṣi ètò náà ló ń lọ Ifá rírì wà ńbẹ̀ Ifá fífọ̀ wà ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni à ń pèbí kan ní ilé ẹrú mù Ifá gọ̀kọ̀ wá ṣe gbogbo ètò yẹn a lè tẹfá láì sí òòṣà kan tá à ń pè lódù bẹ́ẹ̀ ni òun àti Ọ̀rúnmìlà wọn jọ ní ìmùlẹ̀ bẹ́ẹ̀ ni òrìṣà ni obìnrin sì ní gbà náà lọ́hùn ó pẹ̀lú àwọn nǹkan tá a gbọ́dọ̀ lò níbẹ̀ tá a bá ti wá tẹ ifá yìí tán a máa dá ifá àwọn àgbàlagbà ní àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ ní ọ̀dọ̀ tiwa tí àwa ti kọ́fá ọmọ awo ìyàwó fá tá a tẹfá fún òun ló máa kó fáyìí dá fúnra ẹ̀ odù tó bá wá a máa bà tẹ́ òun ò mọ̀ bóyá ó run gere o bóyá ó kù díẹ̀ káàtó o ó sì láwọn ìgbésẹ̀ kan ó kàn ó kàn ó ń dáfa lọ ni ìgbà tó lù bá hù ńlá máa sọ iye irú odù tó dá fún ní àwọn babaláwo máa bá kì í wọ́n á kì í dáadáa wọ́n á kì í sí wa wọ́n á kì í sẹ́yìn ká lè mọ ká lè kán lè wú légbòhu ní gàgà ní gbogbo ìdojúkọ tó ti ń bá ibi tó gbé dé àti ibi tó gbé ń lọ àwọn ètùtù tó yẹ kó ṣe tí gbogbo nǹkan ẹ̀ fi máa bọ́ sí rọrùn àmọ́ lẹ́yìn eléyìí à á ṣèta à á ṣèje ìjọ ọ̀ta ni wọ́n ń ṣèta wọ́n á kó tanjọ́ náà lọ́hùn ìje wọ́n á ṣe ìje àmọ́ nítorí àsìkò àti báyé ṣe gbà ní ìsinyìí ẹni tí àwọn babaláwo máa wà lọ́dọ̀ ẹ̀ fúnjọ́ ta tẹfá fúnjọ́ ọ̀ta wọjọ́ òje wọ́n á máa jẹun wọn ní wà ń bẹ̀ lásán àwọn náà ò dẹ̀ níṣẹ́ míì jùṣẹ́ yìí lọ ó máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ owó lọ àti pàápàá ǹjẹ́ ni tí a fẹ́ tẹfá fún ìgan ráyè láti jókòó fúnjọ́ méje ẹlòmíì iṣẹ́ oṣù ló ń ṣe tó bá tọrọ àyè tó bá jẹ́ pọ́jọ́ eh, Jímọ̀ olóyin ló bá bọ́ sí tá a tẹfá fún ọjọ́ Jímọ̀ ọjọ́ sátidé ọjọ́ Sunday tó bá jẹ́ pé tà la fẹ́ lò àkótà ṣùgbọ́n ìta tó kó yìí kò ní kó dín gbogbo ètò tó yẹ kó ṣe kù nítorí pé wọ́n á kó ìta mọ́ ìjẹyàn ni àti gbọ́ rí pé mi ò tiẹ̀ bá wọn ṣe rí pé ẹnìkan ó tẹ fá dẹ̀díjọ́ kejì ó fẹ́ lọ lu òyìnbó gbogbo ẹ̀ náà parí wọ́n dáfá fún wọ́n ṣètùtù fún wọ́n rúbọ fún wọ́n kóta fún wọ́n kóje fún nítorí pé àwọn àgbàlagbà sọ pé ìbọkúbọ lọmọdé ń bọ kórìkótó ìgbà dáadáa làwọn aláṣekò ń gbà á nítorí àwọn bàbá tí àyín tán tí wọ́n fi lé wa lọ́wọ́ wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe tá a bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ká ṣe bọ́n ṣe ń ṣe kó lè bá àrígbó ti ń rí dandan ni kó rí bẹ́ẹ̀ á tùbà á tùṣẹ́ tó bá di wá di jọ́ kẹta tá a pa gbogbo ìje pọ̀ tàbó jẹ́ pé jọ́ keje náà la parí gbogbo ẹ̀ ni àkótán a gbọ́dọ̀ ka èèwọ̀ fún èèwọ̀ yìí ló máa mọ̀ yìí pé nǹkan báyìí ló yẹ kóun jẹ nǹkan báyìí ló yẹ kóun má jẹ nǹkan báyìí ló yẹ kóun máa ṣe nǹkan báyìí ló yẹ kóun má ṣe bóyá àwọn nǹkan yìí ló ti ń ṣe tó ń fa ìdíwọ́ tó ń fa ìdènà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àpẹẹrẹ mo rántí pa tẹfáfẹ́ nìkan gbà kan lọ́jọ́ tó ti pẹ́ díẹ̀ tífá ní kò gbọ́dọ̀ mutí mọ́ pé kò gbọ́dọ̀ mutí para mọ́ pé ọtí èèwọ̀ ẹ̀ ni ìyàwó ẹ̀ ò fọwọ́ sí nítorí ẹlẹ́sìn àjòjì ni wọ́n ní pé kó wá owódù kó tẹ̀fá àmọ́ ńgbà tí a wá ṣe ìkìlọ̀ yìí fún ó ti ẹ̀ka lára ẹ ó sunkún gan dánwò lẹ́yìn ọ̀sẹ̀ kan sí kejì ni ìyàwó ẹ̀ tẹ̀lé wá dúpẹ́ ló ní à ah, òun ò mọ ohun tó ń pè ní kán wọ gbódù kan tẹ̀fá o pípẹ́ ṣùgbọ́n ìgbà tọkọ ń lóun lọ ṣe òun ò tẹ̀lé ìgbà tó ti wá ṣe ní ìyàtọ̀ ti bá wọn lé o tó bá ti lọ bí iṣẹ́ kò ń pẹ́ wọlé mọ́ kò dẹ̀ ń lu òun mọ́ ó dẹ̀ ń fowó lẹ̀ òun ṣe dáadáa wá ní à ta ló kọ́ ẹ ní eléyìí ló ní à ibi tó ń ti lọ tẹ́fà náà ló wọ́n gbọ́dọ̀ mutí mọ́ wọ́n dẹ̀ bá ẹ sọ ó dẹ̀ wọ ẹ létí à òun gbọ́dọ̀ lọ dúpẹ́ mbẹ́ àtìgbà náà láyé ọmọkùnrin náà ti bẹ̀rẹ̀ sí ní bọ́ sẹ́sọ̀ tó dẹ̀ bẹ̀rẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ kó jẹ́ pé ìdàkejì ni ọ̀rọ̀ ẹ̀ máa já mọ́ tí kò gbogbo wà ní lójútùú ìdí rèé tó fi jẹ́ wípé ó pọn dandan kí a ṣe ètò ìka ìwọ̀ fún ẹni tá a bá tẹ̀fá fún látara odù tó bí tọ̀hún ní gbòdù.